Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. láyé mi ò mo ti gbára lé bàbá èmi ò gbára láyé mọ́ o mi ò gbọ́kàn lé nìyàn mi ò gbára láyé mọ́ o mi ò tún gbọ́kàn lé nìyàn o láyé mi ò mo ti gbára lé bàbá mo ti gbára lé Jésù ṣé wọn náà ti gbára lé Jésù ee láyé mi ò mo ti gbára lé bàbá èmi ò gbára láyé mọ́ ṣé wọn náà ò gbára lé nìyàn èmi ò gbára láyé mọ́ o ṣé wọn náà ò gbọ́kàn lé nìyàn láyé mi ò mo ti gbára lé bàbá. so ẹ ṣe gan ẹ̀yin tèmi kò ní bàjẹ́ fún yín ẹ jẹ́ ká máa ṣe dáadáa a máa ṣe dáadáa torí. Wow. Stop. Ṣé ń pe nọ́mbà tó ń pè mí ni? Sáré ẹ Um, so ẹ ṣe gan kò jẹ́ bá a ṣeré lálẹ́ you are sweet voice eh, eh, ẹ ẹ ṣọ <laughs> mi ìbá lóhùn mọ́. <laughs> ṣe gan <laughs> ah so bó ṣe máa máa wà nìyẹn lágbára Ọlọ́run àní rí dààmú àní dààmú lórí ọkọ àní dààmú lórí aya àní dààmú nínú ilé. kí ló ṣẹlẹ̀ náà mo bọ̀. okay. ìdààmú ó kéré ó tóbi kò ní jẹ́ títí wa lágbára ọlọ́run ọlọ́run á fayọ̀ kún wa nínú ilé. ọlọ́run á fayọ̀ kún wa ọlọ́run á wà pẹ̀lú wa ilé wa ò ní dàrú ẹ o. Eh, orí olórí ò ní ṣèyà fáwọn ọmọ wa o obìnrin àjòjì kò ní ṣèyà fáwọn ọmọ wa so ẹ ṣe gan ni. <laughs> ẹ ṣe gan ẹmọ tí kò pọ̀ kò dẹ̀ ṣaláìtò hmm, kò rílì kún ọwọ́ bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ ṣaláìbá ka ọwọ́ ẹ ti understand. Eh ọmọ náà mo dẹ ọmọ náà straight eh, ọmọ kò sanra bọ̀ tó tó bá rìn níwájú wọ́n mọ̀ pé obìnrin ló ń lọ yẹn so adúpẹ́ ti wà no need of stress kò nídìí wàhálà púpọ̀ ká tó ṣàyè wa tó bá wù wá lo filter tó bá wù wá wá láì lo filter so yẹ sí èrè so ah mi ì mo mọ̀ bóyá bọ̀dá tí mo cut lẹ́ẹ̀kan yẹn wọ́n fẹ́ pè mí sórí e. àtọ̀tà tó sanra tí mò ń wọ̀n wájú ìwàhálà e, mi rí ti ẹ̀rọ mi ò bẹ́ ní bọ́dìjà. kí ló tó ń pe nọ́mbà báyìí ṣé wèrè ń ṣe spíkà yìí. ẹ ló ẹ wà o. táwọn mi fẹ́ ṣe yẹn nù ok ok mo gbọ́ yín màmí má ṣóun yóò máa dé ta báyìí tó rán náà mọ fóònù lò wọ́n yẹn là ń fọwọ́ bò ẹjẹ́ á tún fọwọ́ bò mo ń gbọ́ yín àmì ò àmì mà ẹ kalẹ̀ mà yes ma bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Okay ma, yes ma. God bless you, ma. Ẹ you ma. Yes, ma. Hmm, kò sẹ́ni tó máa ṣerú ẹ̀ tọ́lọ́run ní fìyà jẹ. Hmm. Wọ́n fẹ́ balẹ̀. Àmín. Yes ma. Bẹ́ẹ̀ni, kí n máa fọwọ́ lérán. Oh, ṣé <laughs> Uncle Soji? God bless him. Ẹ ń sunkún bẹ́ẹ̀kẹ́. <laughs> Tí bá sọ fún yín pé mo ti sùn lọ́ngbà yẹn lè believe. Mo ti wò. Mo ti wò. Yes ma. Okay. Okay. Yes. Yes, ma. Ẹ ṣé ma. Yes, ma. Yes, ma. Kò sí wàhálà kí máa wòran kí máa bí Ọlọ́run. Ẹ ṣé ma. Àmín. Inú mi mọ̀. bẹ́ẹ̀ ni gbogbo wọn náà mo ti ń ṣe sọ́ọ̀rì fún yẹn mi ì tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bọ́dì ní problem. Mm. Mm. She say you sir. So you know her very very well. yes ma ẹ ṣé ẹ ṣé ma. Mhm. àmì jésù ọ̀dà màmá fi ṣàdúrà ẹ ṣé yes ma. bẹ́ẹ̀ ni àǹtí ẹ̀ tó wà ní Canada yẹn tiẹ̀ ti dìídì pè mí ó ti bẹ̀ mí fún nǹkan yẹn rí gan-an so ìgbà tí mo gbọ́n pọ́n lọ gan kò jọ mí lójú kò jẹ́ jọ ni lójú ó láwọn ta mọ́tò mo tún sẹ́ndí sáǹpù mọ́tò fún kò rèésì fún mi ẹ mọ̀ pé ó kàn fẹ́ ṣàtàṣe lásán ni. Mm. Mm. Mm. Mm-hmm. Mm-hmm. Mhm. Mhm. àlùjọ tó lọ́dọ̀ Lizzy tó tó rẹ́kọ̀dù ilé tó tún padà lọ ṣe fídíò ilé. Mm. fídíò kan wà lọ́wọ́ mi gan tí n bá gbọ́n pọ́n gbé àlùwò yẹn léni tí n bá gbé lẹ́kọ̀ọ́ pè mí lọ́mọ àlè ó kẹ́ pọ̀ ọ̀rọ̀ Lizzy ìṣòro ni so kó má lọ di pé nọ́mbà olúwẹ̀lẹ̀ yẹn máa fi sẹ́ǹdì ẹ̀. Mm. Mm. aluwọlé yẹn tán bá ti mu kán má wọrí mo ní àwọn prófù kan lọ́wọ́ ti máa fún wọn. Mm. Mm. Mmm. Mmm. Yeah, sure. Anruf von 2349 033 4084 53. Mmm. Mhm. Mhm. Mmm. Okay. Okay, okay, mami. Okay, mom. ఓకే మా mm. ẹ ṣé mà ẹ ṣé gan lágbára Jésù. Okay, kò sí wàhálà ẹ ṣe gan ma yes ma ó dàbọ̀ ma god bless you ma yes ma so mo máa láì tí àwọn èèyàn bá fẹ́ pèsè oríṣògùn kí n máa fi sí spíkà ló máa dà máa fi sí spíkà yẹn àwọn èèyàn ọkọ àwọn àwò pé kí náà sọ kí náà sọ ẹ má bínú jà. <laughs> um, mọ kan àwọn èèyàn púpọ̀ wá ń ṣe ṣó ó sọ pé ó sọ pé Kwame sọ pé ó sọ pé ó sọ àtẹ̀ntì mi ò bá sọ̀rọ̀ rẹ̀ it is well o. wọ́n sọ pé Kwame ṣe nǹkan mi báyìí máa lànà ni pé lọ́jọ́ wo nígbà wo ní táìmù wo ta nìyẹn tán ti fi rẹ́ẹ̀dẹ̀ẹ̀dì sí yẹn mo ń bọ̀ Kwame. me understand you grandma aka Iyalegba okay sorry to grammar aka Iyalegba ọrùn wọn <laughs> ah wọn aṣọ ọrùn re eh, ilé tán fi <laughs> mi ì tí mi ì tí mi ì tí rí mi ì tó jẹ blọ́gì lórí social media tó mọ́mì tó bí èmi o ah mọ́mì mi jẹ blọ́gì kí ló dé. Ah! so hello hello ẹ wà lórí show ẹ kálẹ́ màá mi ẹ wò dé mi wá òkè bàjẹ́ ṣé wà. yes ma fine o fine. yes. ó tiẹ̀ ní kíní lady kan tí mò ń wò lánàá bùkì ó ṣàlàyé. ẹ má dárúkọ ẹ jàre. lọ́ba ṣàn. ẹ kí ló sọ kí ló ṣe. lọ́ ṣàn kọ rọ́bìṣì bẹ́ẹ̀ pé ẹ last born yín ẹ̀yìn kọ́ ni pé ẹ̀kọ́ yìí ló ní ibò tẹ ló gbé fẹ́yìnbó so kó lè níwèé kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣàǹkóso kíta nílé níwèé má. kíta nílé níwèé. ẹ ní pé kẹ níwèé. ah ẹ níwèé Germany passport Germany kìíní kan wọ́n ṣàkóso ọjọ́. ṣé wá ẹ wá bìlífù ẹ ọlọ́run má jẹ́ believe rubbish mo ti mọ̀ pé fake wọ́n mọ̀ gà ni wọ́n. mi bí last mi tí mo ti ń fò lọ nàìjíríà ẹ bèrè lórí social media yìí ìgbà tá eh. ṣé kò ti ń lọ bí five years ni wọ́n kọ́ travel ṣe tí mo bẹ̀rẹ̀ ṣoògùn pàápàá. imagine mi gan wá báwèé ńlẹ̀ mm-hmm. ẹ má wọrí àìmọye dẹ̀sẹ̀ dẹ̀sẹ̀ mi èmi ò kí ń wò wọ́n mọ́jà eh. irọ́ ti pọ̀ ju nǹkan tó ń dùn lọ́rùn ẹlòmíì ẹ wò ẹlòmíì gan ó rínú lé mi ju téèyàn bá lè sọ pé mo wà nú oyún ṣé wọn ti wá rí mi tán báyìí tèmi alára òde tí ìròyìn nú mi ṣé ẹ wá rí pé case close ah, ah, wọ́n ní sọ́rọ́ gẹ̀ẹ́sì ló gbé wàhálà wàhálà wà gan lórí social media. imagine eh. ọlọ́run ṣàánú àwọn wèrè àwọn ẹni bí it is well. àṣírí dẹ̀ ti tú àti rẹ́ni ibi báyìí. it is well ya. wọ́n fẹ́ gbà pé níbi làwọn wọ́n tún la gidi. it is well ya. mami ẹ máa fáyìn lọ lórúkọ jésù àwọn alámà rẹ́yìn ọ̀tá wa lágbára ọ̀nà ojú òní tì yẹn lè máa jìrà wọn lágbára ọ̀nà. àmì àtẹ̀yìn náà ẹ ṣe mà. aláàánú á dìde fún mi. àmì jésù àtẹ̀yìn náà ẹ ṣe àtọmọ yín ẹ ṣe gan. ó dá ọ mà máa pè yín after show mà yes ma. ok ma ok ma. so ẹ ṣe gan kí lẹ fi ṣe ká máa lọ àbí kí ló tún kù tá a fẹ́ kí ni so ah sister Tosin god bless you ma <laughs> Ah, tolúwa ní kó àmì ọlọ́run ẹ dáyọ̀ mọ̀ mo láì kéèyàn pé tolúwa yẹn ṣẹ́rí tolú lọ yẹn mi ò ọ̀ kí n kọ́ complete kọ́ wá kúkú kọ́ kúkú ní tolúwa ni àbí tolúwa ah, lọ <laughs> that's my real name tolúwa lọ pẹ́ ṣé mo pé tolúlọpẹ́ wà tolúwa ni tèmi tolúwa lọpẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹni tó ní pásítọ̀tù mi tolúwa lọpẹ́ Mm. so ẹ ṣe gan ẹ jẹ́ ká máa lọ ṣe ti gbọ́ àtúpadà wà ń gbà mí bọ́ mo fi tayọ̀tayọ̀ sọ fún yín pé kò sí ìjà kò sí ìta kò sí problem but tó bá jẹ́ pé mo ní nǹkan tí mo fẹ́ debunk bóyá màá debunk ẹ̀ ọ̀ kí ẹ mọ̀ anyhow ọ̀ tí n bá like láti debunk mo lè fi wọ́n lẹ̀ gbogbo yẹn ò rẹ́ mi mọ́ mo ti pẹ́ náà Eh, wọ́n léèyàn pé orúkọ mi ló ń lọ ẹ fi sílẹ̀ náà tí ó bá ti sí content iṣẹ́ mi ẹ jẹ́ kó lo kwame fi ṣe anything tó bá wù ó ní mo gbọ́mọ mo gbé ó ní mo tọmọ mo fi jọ àwọn òbí ẹ̀ ní àjọ ń ta ni ó ní mo lóyún mo ní mo ṣe sọ́rọ̀ gẹ̀ẹ́sì mo ṣe mo fi jọ̀kan lára àwọn ará ilé wọn ni so anything tó bá ní mo ṣe ẹ ṣàfilẹ̀ mo ṣe náà nìyí ṣé mi ń lóyún bí mo wà mo ná náà nù kò sí ní tó fi ṣé mo lè ní kéèyàn kan béèrè pé bo mo ti gbóyún wá mo ná kan lé <laughs> ẹ understand mo lọ́kọ nílé ẹni tí ò lọ́kọ ló ṣe àárín yìí yìí yìí mo lọ́kọ nílé o mo lè bímọ kí ní oṣù mẹ́ta wa mo fẹ́ sùn ni mi ò ní gbé wọ́n ni mo máa gbé nǹkan ẹ̀ ó wà láì ó rẹ́ẹ̀dì á tún pọ̀n sẹ́yìn tí má fi fídíò ràn yín ẹ̀ ní believe ẹ ti rọ́kùnrin tó pọ̀n ọmọ rí tó tún gbé kan wá <laughs> nínú ilé ni o so mi ni problem tá a bá tún lọ tàgbọ́n á tún mú kárí à á fi gbé nǹkan ẹ̀ sáyà so mi ò ní problem ẹ understand ẹ̀rọ kì í máa bímọ ni tó bá ní ìdí ọmọ mo lè máa bí lọ mo lè máa àmọ́ mi lóyún mi ò bímọ mọ́ ẹ ṣe gan ni ẹ jẹ́ ká máa lọ a tún máa padà ríra láyọ̀ àti lálàáfíà a ní fọjọ́ lọ́jọ́ lọ abẹ́ni lórí òní súnmọ́dọ̀ wa abániláyọ̀ jẹ́ òní súnmọ́dọ̀ wa agbárí ẹni dànù ní símọ̀dọ̀ wa àfọ̀yọ̀ àyàbáyé ẹni jẹ́ kò ní súnmọ̀dọ̀ wa ẹni tó rò pé òun fẹ́ ba tiyín jẹ́ ibi tó dẹ̀ ti ba tiyín jẹ́ òun fẹ́ lọ jọba ń bẹ̀ ẹ fi sílẹ̀ ọba ló fẹ́ jẹbọ náà ajé ó padà ṣe kìnìún ajé ó padà jẹba so kò jẹ́ bí ó ṣe jẹ́ it is well hmm? tọ́lọ́n bá ti fàṣírí ọ̀tá tó bá ti fi lé e lọ́wọ́ mọ̀ pé nù ẹ́ mọ́ ni so anything tó bá dẹ̀ ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ kò kàn ẹ̀ kí ni àti jókòó pé lọ́jọ́ yẹn wọ́n ní sọpó ti lọ <laughs> sọpó ti lọ ó ti lọ so anyhow bó bá ṣe jẹ́ ẹ jẹ́ ká gbà fọlọ́n pé it is well it is well with my soul ó jẹ́ bó ṣe jẹ́ ayọ̀ ní tọmọ ọlọ́run ẹ wo ẹ kò ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹni tó bá nújunú á rírú èèyàn tí mo jẹ́ ẹ ti understand látàgègè ni tí bá ṣe ṣóǹgbà mi máa ń rorúkọ àwọn ẹ̀gbọ́n tájọ dàgbà sádùúgbò wàláì àwọn yẹn ló lè pè síbì kan wàláì ẹ̀yin gan máa sọ pé yes èèyàn kan sọ nǹkan bẹ́ẹ̀ ó sọ nǹkan báyìí wàláì èmi gan máa mọ̀ pé yes iṣẹ́ dún láti inú láti insider ẹ ti understand àwọn tagége gan kàn ń wò wọn láwò sunkún nípa kí ló dé wọn ya wèrè lórí social media yín ò gbọ́ nǹkan tá a tún gbọ́ ní màá ní kí ẹ̀yin lẹ́ráyè tẹ̀ ń wò wọn ṣé mi wò wọn ṣé mi wò mo lọ ni ìgbà míì gan bá jàjà wo bẹ̀ tí n bá lo ten minutes ṣóun lọ́ọ̀kì n máa máa lọ ní pẹ̀lẹ́ ẹ̀rìn ni ìjọ kan mọ́ mi mi pé wọ́n ní ṣe olóyún ni ìwọ náà sọ pé olóyún lórí social media ó sọ bẹ́ẹ̀ wọ́n ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ mo ní ẹ bóyá mi ì tiẹ̀ mọ̀ nǹkan tó ń sọ lọ́jọ́ yẹn wọ́n ní mo tọmọ mo ní ẹ mo tọmọ mo tẹ̀ tún lóyún mi nǹkan tí mo tún fẹ́ bí hmm? so tọ́ba ní Kwame ń sọ̀rọ̀ mi ò lè déédéé sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ní gbèsè o tó bá fún mi lẹ́yọ kan ah, ọmọ. Ah, ẹ rí gbogbo èékánná ti yọ tán tí n bá ti tí n bá ti mẹ́sàn pé mo yọ gbogbo ẹ̀ báyìí kí n tún tó fix èékánná wàhálà ó máa pẹ́ gan ó máa pẹ́ gan ó máa fọwọ́ mi sílẹ̀ hmm. tó bá fún mi lẹ́yọ kan tí n bá ju ògúnlù tí ọ̀rọ̀ ah yéè ọ̀rọ̀ ẹnu mi kọ́lọ́n kò ṣàánú gbá kàn gbé ni ẹ́ téèyàn lè fi jí péjì mi kó lọ́ọ́ máa dìlítì ṣòó ẹni tó ní ọ̀rọ̀ ẹ̀ ò dùn o ó dẹ̀ lọ ń delete ọ̀rọ̀ tí mo fi bu ó dẹ̀ jì péjì mi ẹ̀yin náà ẹ̀rọ nà ẹ́ ó kàn ń ṣe nǹkan òbí lè pa àwọn èèyàn wà tó ń wù ẹ̀ àwọn tó ń ṣì ń hé èlé lẹ́nìí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lọ́la wọ́n á sọ̀rọ̀ ẹ lọ kọ́ sílẹ̀ ṣèlú gbà tèmi àti ẹ̀ wá nǹkan tó ṣẹlẹ̀ tí mo sọ fún pé rọ́ ni ó bọ́ ta ó lè mi sọ pé òótọ́ ni pé nǹkan ṣe ọmọ òun ẹ̀yin náà ẹ̀ wò so kó ọ̀la ó sì máa gbọ́rọ̀ lórí ẹ̀ yìnyín ní sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀mí ní sọ anything bó ṣe máa gbọ́rọ̀ wàá ṣèrè yàn kan tó máa fi gbẹ pé bó ṣe jí péjì Kwame náà ni bó ṣe jí kinní kan Kwame náà ni bó ṣe lára Kwame náà ni ẹ lọ kọ sílẹ̀ a ṣe máa gbọ́ lọ́jọ́ kan so um, ògiri létí èèyàn náà ń pè bẹ ògiri ó létí tẹ bá ti sọ kẹrẹ báyìí ó máa ń lọ fà so adúpẹ́. àdúpẹ́ ẹ jẹ́ lọ wò bóyá kí n máa fi another phone ṣe tiktok nsìn kí n máa post e. ẹjọ àwọn tí ò bá tí ì mọ péèjì wa jẹ́ kàn because mo ṣe ń rí ọdún náà mi ti ẹ̀ dáhùn kò ṣe pé mi ì fẹ́ dáhùn but mo bí sí mo wà mo ná appointment lọ́sàn-án mo lọ rìn ní nǹkan kan mo kàn wo orí whatsapp mo rí èèyàn bíi méjì kwame ò ṣe ṣó àtọ́jọ́ tó ti ná flag àárí àárí gbogbo ṣù ẹ̀ mo ní àlá ah, àtọ́jọ́ yìí tí mo ti ní mò ń lo tolúwa ní debbie blog orí Tolúwanidébí blog la wà tá a ti ń ṣe ṣó wa díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó bá yá wọn á tún rí wa ń bẹ̀ ẹ ti understand àwọn èèyàn dẹ̀ ti ń rí mi because mo ti ń rí pé yes followers yẹn ó increase ẹ ṣe gan. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.